This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human bite by bite. Dawa Nigeria. Ànábì sallallahu alaihi wa sallam ọkọ̀ fún wa á ń fi yá ní yọmí àgbẹ̀rìn عيد الفطر وعيد الأضحى كما جاء من حديث أبي هريرة رضي الله تعالى عنه وكذلك من حديث جابر عن طريق محمد

eléyìí náà fún fún àdìsí àkọ́kọ́ wípé ẹni tó bá tó wọ́n máa gbà wọ́n gbére yóò ní àyà àti alájẹ nínú ọkàn rẹ̀ ọgbà ọgbà ọgbà torí ẹ̀ ń bá lọ gbà ọdún ọtí tààrà. bákan náà ọdún lè pété yìí kéde àbẹ̀ká ó ní ọjọ́ jíjẹ mímu ní fún wa ọjọ́ ọ̀dùnmọ́ ni àìmọ́ gbàgbọ́ gbẹ́rẹ́ ẹnikẹ́ni tọ́kọ́ wá ní àwẹ̀ lọ́rùn Ramadan ni o àbí àwẹ̀ ọgbọ́dọ̀ ní ọjọ́ kọ́lá kí ni ò lé bí pé ẹni dára lọ jẹ́ àti àkọ́bẹ̀ ní ìgbà ọwọ́ ọdún èèyàn gbọ́dọ̀ náà kejì rẹ̀ bákan náà ìmọ̀ àtọ́pé ń gbọ́ lápájá bá ti àgbègbè ìjọba kọ́mpútà ìjọba ìmọ̀ àgbáwẹ̀ ọwọ́ ajé lọ́dún ilé ìkòkò sínú àìmú ìrírí rẹ̀ nítorí lọ́wọ́ àtàràn tó fún eléyìí ẹnìkan nínú wípé lọ́wọ́ á ń gbà rẹ̀ ní ọjọ́ ọdún ọmọ gbà lọ́wọ́ abọ́ ọjọ́ náà amọ̀ ọ̀gbọ́n sàárà ìwọ̀fà ìnáde ọlọ́pàá pé ká máa gbé àjò ta ìdílé tá a bá ti kó nǹkan ipa àwọn ọ̀fẹ́ wọn náà sọ àtọ́lá náà tó mi yóò mẹ́rin ọdún náà ti kọ̀ọ̀kan ká máa gbà ọjọ́ sí yóò bí ọjọ́ bí àjọ ọgbọ́n sí ọjọ́ mi.